hallelujah arákùnrin àtàlábìnrin mo fẹ́ kó tẹ́jú gbọ́ ògbìyànjú tá a fẹ́ gbà ẹ́ ní òjú yìí. Friends who wanted to listen to this exhortation this evening. Mo ti fẹ́ kó mọ̀ dájú pé and I want you to know for sure tó o bá fẹ́ wọ ìjọba ọlọ́run yẹn. And if you want to enter the kingdom of God, o láti ṣe ohun tí bíbélì sọ. You have to obey the Bible. Tó o bá fẹ́ wọ ibi tí àwọn olúmọ̀ olúmọ̀ lè máa ń pè ní àlùjọ náà yẹn. If you wanna go to where Muslims call àlùjọ náà, àlùjọ náà. O ní láti gba Jésù ní olúwa. You want to accept Jesus as your saviour. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ dájú pé and I want you to know that ọ̀pọ̀lọpọ̀ òru àwọn ayé yìí. There are many upon the face of this earth tí wọ́n ò ní lọ sí ìjọba náà. That will not go into the kingdom of God. O dẹ̀ láti mọ̀ wọ́n yàtọ̀ kó má jẹ́ kó tàn ẹ́ jẹ. And you must not be deceived by mo fẹ́ kó o mọ ohun tí ò ń ṣe I like you to know what you are doing o láti dúró lé òdodo have to stand upon the truth tó o bá mọ ohun tó ń ṣe if you don't know what to do èṣù lè fà ẹ́ lọ sínú ìtànjẹ the devil can pull you into deception tó o bá lè tètè yá mọ̀ pé èṣù délé yìí but you can quickly recognize the devil báyìí yá mọ̀ èṣù yàtọ̀ quickly recognize the devil wà á lè mọ bó ṣe máa dúró. you know how to be able to. Jẹ́pà fẹ́ mú òtítọ́ ìwà pẹ̀lú òun. that's why we want to bring you this. a fẹ́ kó mọ òtítọ́ kan. because we want you to know. pé orí ilẹ̀ ayé yìí fẹ́. on the face of this earth. àwọn èèyàn méjì ló wà lọ́gbà yìí. there are two seeds. láti ìgbà ìbẹ̀rẹ̀ ayé wa. from the beginning. láti ìgbà sọ́dọ̀ ohun ti dá ẹni àkọ́kọ́ tá a pè ní Adam sọ ìwà yìí fẹ́. from the creation of Adam. nígbà náà ni irú irú irú méjì náà ti pínyà. those two seeds have divided. Bíbélì sọ ní bí òwe tẹ́lẹ̀ Bible explains it in the Genesis orí kìíní book of Genesis. Ó ọlọ́run kan ló pín òkú ìmọ́lẹ̀ tó ní kó ìmọ́lẹ̀ yàtọ̀ tó yàtọ̀ sí òun kó òkùnkùn. that God separated the light from the dark. ọlọ́run pínyà fún ìmọ́lẹ̀ àti òkùnkùn. he separated the light from the dark. eléyìí tún fi òwe fún wa pé. it's telling us in a simple way. àwọn ọmọ kan wà tí wọ́n yóò jẹ́ ọmọ ìmọ́lẹ̀ wa. those that shall be children of light. àwọn kan sì wà tó pẹ́ òkùnkùn ni wọ́n yóò jẹ́. they shall be those that will be the children of dark. tí ẹ̀ máa tàn wọ́n lè sin wọn tí dọ̀la. even if you lighten light unto them. wọ́n ì always excuse for. Wúrọ̀ tí mo kọ́ tí a máa ń pè ní àyán. You know what we call ants tí ìmọ́lẹ̀ tó bá ti tanná yàrá rẹ̀ gbùrà or cockroaches when you put on the light in your room wọ́n á yàn máa sá cockroaches run away lórí don't know why because they are children of the dark. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní àwọn ènìyàn kó wà lórí ayé ìwádìí ara some people in this world also ọmọ òkùnkùn ni wọ́n are children of the dark. wọ́n jẹ kó tún ẹ jẹ don't let them deceive you. wọ́n jẹ kó fà ẹ́ sínú òkùnkùn don't let them pull you into dark. Sure, ọ̀rọ̀ tá à ń sọ fún this world that we are telling you is in your heart.

òun náà la fẹ́ ṣe náà. that's what we want to explain to you. ṣé o bá mọ̀ pé àṣé àwọn kan wà tó jẹ́ ọmọ paramọ́lẹ̀. because if you know that there are some seed of the serpent èyí jẹ́ kó fà ẹ́ lọ sínú ẹ̀tàn. when you will not allow them to deceive. báwọn ẹlẹ́gàn bá ń kẹ́gbọ̀ ẹ̀sìn Jésù yìí. these people are making. wàá tètè ya yẹ kúrò láàrin wọn. and be able to depart from them. èyí jẹ́ kó fà ẹ́ sínú ilé ẹ̀rọ àpapọ̀. you will not let them pull you into hell. gbogbo ọmọ bàbá wọn ni wọ́n ṣe. as their children of their father. èṣù ni bàbá wọn. their father but their bàbá wọn là ń pè amọ́lẹ̀ lọ́tọ̀. their father that was referred to as the serpent. àti Ọlọ́run dá ènìyàn. So when God created man upon the face of the Adam àti Efa. When he created Adam and Eve. Ó sọ pé jòkó wà. The Bible says there was a serpent. Tí à ń pè nípa mẹ́lẹ̀ yẹn. Serpent in the garden. Ó wá láti tàn Efa jẹ. Whose purpose was to deceive Eve pa ètò ìfàn jẹ. and actually she deceive, he deceived you. ó pa ètò jẹ tó tó ìfàn jẹ. this deception of he. ó fẹ́ kó mọ̀ pé. àwọn tuntun náà láti gbà yẹn o. na from that time on. oríṣiríṣi méjì pín àtúnyàwó yìí. two seeds came upon the face of the. àti kéèyàn àti bíébè. there was Cain and there was Abel. kéèyàn nípa Abel tó ń kí oṣù bàbá kò mọ̀ pé kéèrè yẹn rákè kì í ṣe ọmọ ádámù rárá. not Adam's child. irúgbìn èṣù ni. he was of the seed of the sap ọmọ paramọ́lẹ̀ ni. the seed of the sap. òní Jésù ṣe pé àwọn ọmọ àwọn tó àwọn Farisí tó wọ̀n gba Jésù gbọ́ yẹn. that's why Jesus referred to the Pharisees that did not believe him. ó pé ó lè ọmọ paramọ́lẹ̀. he said ye seed of the sap. ó ọmọ bàbá àwọn èṣù ni wọ́n ṣe. he said you have your father the devil. ó apànìyàn ni èṣù tó láti sẹ́dọ̀ Who was a murderer from the beginning. Kéènì yẹn ọmọ Fáramúlè ni. Cain was of the serpent. Ohun tó ṣe ọ̀rọ̀jọ́ kìíní òní yẹn. That was what happened in the beginning. Ó parí bẹ́ẹ̀ni. He killed Abel. Nítorí kí ni ẹ̀sìn tí Ọlọ́run tẹ́ gbà? Because his own sacrifice was not acceptable by God. Abel jẹ́ ohun tó Ọlọ́run. Abel was a man that was righteous before God. Abel ti gbé ohun tọ́lọ́run fẹ́. Obeyed the voice of the Lord. Ọlọ́run tó báyìí ni kẹ̀yìn ṣe. God said do it this way. Abel gbọ́ ó sì gbé bọ́ obeyed dèédé bẹ́ẹ̀ sì ṣe ìfẹ́ ẹ̀jẹ̀ lọ́rùn ìdíèdè wẹ́ẹ̀lọ̀. Bọ́ọ̀mù pa mẹ́lẹ̀ ìlú gbọ́. But the seed of the serpent will disobey God. Bẹ́ẹ̀ ìbéèrè pain does not work. Jíjẹ́ ojú ojú kẹ́ẹ̀ni fẹ́ sí i ló fẹ́ tó fẹ́ fi sì ló ń fẹ́ mú wá. He only wants his own religion. Fọ́kọ́lọ́ mi máa sọ ìtọ́lọ̀ tó gbà. He doesn't want to accept what God wants He do. Ojú bá mi fún He said God you should accept what I give unto you. Ìtì òkú gba ohun tí n bá You have to accept what I bring unto you. Tó ìbá lè gba not accept what I bring. Ìpàyé ọ̀nìyàn. Well that's the end of it. Èsì tèmi ni tó ti tẹ̀lé. My own religion is better. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwọ tó ń gbẹ́mi lẹ́yìn máa sọ bẹ́ẹ̀ same way you that are listening to your radio already, but we are bringing you the truth now. Because you are only Jesus is the way. You might say your own religion is enough. You might say your religion will save you. But Jesus says your religion cannot. If you do not believe what we are saying now, So you are not even willing to hear what we are telling you now, you have to be part of that seed of the serpent. Tó pé Kéèrè bí Kéèrè ti ṣe lọ́jọ́ kìíní. For that was the behaviour of Cain in the beginning. Kéèrè náà sọ pé òun ò mú nǹkan wá. Cain did not say he didn't bring something. Òun náà kó iṣu àti gbogbo nǹkan wọ̀nyí wá. He actually brought his own fruits and vegetables. Bọ́lá sọ pé òun But God did not accept it. Ó sọ pé láì The Bible says without the chain of love there is no forgiveness of sin. Ọlọ́run ti wọ̀ ẹ́. God showed it to them. Cain sì sọ was tòun to máa tẹ̀ lọ́rùn. But Cain wanted his own way. Gbogbo ìjọba pàmò Because he was of the serpent. Kì í ṣe irú ọmọ not of the seed of Abel. Mo ń gbé ètò ìjọba Ádámù. Ọ̀rẹ́ Abraham, who was a child of Abraham, did inú ẹ̀mí ọmọ Abraham ni Abel jẹ́. He was of the seed of Abraham. Ó sì mú ẹran, ó sì wá pa ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ láti fi ṣe ètùtù ìdájí ṣe. shed blood for the sacrifice. Ó mú ó mú ó mú ètùtù tirẹ̀ wá lọ́wọ́ sí pé is own sacrifice and God accepted. Inú wa bí Kéèrì. And Cain was annulled. Kéèrì sì pa Ebèrè. He killed Abel. Ọlọ́run sì wá lé Kéèrì kúrò àárín wọn. God uh, sent Cain away from them. Ádámù tí wàá tún bí ọmọ mìíràn. He then gave birth to another son. Sáà ń pè ní Séètì. I was called Sir. Láti gbà yẹn wá. From then on. Àwọn ọmọ ènìyàn àwọn ọmọ Séètì bẹ̀rẹ̀ sí ní ṣúrọ̀ lọ́run. Sẹ́ẹ̀ began to call upon God. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sìn Ọlọ́run. They began to follow. Kéènì lọ sí ilé àwọn owó fún amọ́ sí lọ ń dá ẹ̀sìn àwọn ìrísí rẹ̀ sábẹ́ ìṣó religion and rule. Bẹ̀rẹ̀ sí ní bí mo ṣe rẹ̀ sí. And begin to multiply. Ó sì fọ́ gbogbo pé. I want you to know, nínú àwọn ọmọ kéènì yẹn among the seed of Cain. àwọn òṣè àwọn ọ̀tí ẹ̀fẹ́ gbọ́ nípa tọ́lá ọ̀rọ̀ náà. they did not want the way of God. tí wọ́n ti tẹ́ wọn lóyún ni. they love the one tó tẹ àwọn ohun ẹ̀sìn tí wọ́n ti tó fún wọn ni. creator their own religion. wọ́n bá sọ pé àwọn náà sì ni. So now the man they don't have a religion. Ọlọ́run mú nǹkan kan wá. They created their own religion. Ọlọ́run kọjá mú wá òkèṣe what they bring was not acceptable to God. I want you to know this. Nígbà tí ayé túbọ̀ ń That when the earth begin to multiply, àwọn orú ọmọ Seth yẹn, seed of Seth àti àwọn orú ọmọ Cain the seed of Cain, wọ́n dàpọ̀ they mix together. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tún bára wọn gbé pọ̀ learn to multiply. àwọn ọmọ ẹsẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní fẹ́lẹ̀ wọ́n lára àwọn ọmọ kéènì children of self become àwọn ilé ìgbà rẹ̀ Genesis orí kẹfà oṣù tí ní Genesis chapter six. ó ní àwọn ọmọ ọlọ́run are the children of God. ó ní àwọn ọmọ ènìyàn ọmọ obìnrin ènìyàn. began to look upon the women of the world. wọ́n began to marry them. nígbà yẹn wá and from that time on two seeds mixed and we cannot separate them from another. ṣùgbọ́n Ọlọ́run sì mọ̀ ọ́ yàtọ̀ God knows the difference. láti inú ẹ̀mí wá. in the spirit. bàbá kan lè bí ọmọ méjì. a father can have two children. kíkan ní wọn jẹ́ ọmọ kéènì. and God one can be of the devil. kíkan jẹ́ ọmọ and the other can be of self-life. àwọn tó bá jẹ́ ọmọ ti Ọlọ́run rẹ̀. those are of God. àwọn tó ní ó jẹ́ ọmọ ti Kristi. those are those that belong to Jesus. àwọn tó máa ń fẹ́ gbọ́ Ọlọ́run. those are those that desire to hear the word of God. àwọn tó máa desire to hear have the wisdom of God. Mine actually be far away from God originally. tọ̀ wá. When the word of God touches them. Àwọn yóò ṣí sí ọ̀rọ̀ náà. Their heart opens to the word of God. Tí àwọn ọmọ tó bá ti ń gbẹ́jà wọn láàmú. Even if the children of Cain begin to travel by. Wọ́n á sì fẹ́ gbọ́ síbẹ̀. Still want to hear the word of God. Bẹ́ẹ̀ni mo fi sọ fún wọn tó fẹ́ sọ. That's why I'm telling you now. Náà tí mo sọ bá ń oh, wúlò lọ sọ. Your my the my word is pricking your heart. Tó o bá mọ̀ pé òótọ́ là ń sọ ìṣe. If you know that we are telling the truth. Ṣé kò dùn mú ṣiṣẹ́? I want you to hold on to this. truth. Jésù sọ bẹ́ẹ̀. Jesus say ṣé ọ̀rọ̀ tó ní yìí that this war ọ̀rọ̀ tá a sọ fún ẹ̀yìn àwòrán tó èyí tó ti gbà nínú Kristi ṣe which you have accepted in Jesus ní Jésù ìmúṣiṣu hold on to this word of Jesus and begin to follow him. wọ́n á ṣe ìwádìí ní Bíbélì begin to search in the Bible. ó ṣe ìtẹ́wọ́gbà that which is acceptable in the sight of God so that God can begin to work. láti ṣe jẹ́ kí àwọn ọmọ ìṣùfà ìṣẹ́yìn. don't let the children of the devil deceive you. wọ́n jẹ́ kí ìfẹ́kùfẹ́ ìṣùfà ìṣẹ́yìn And let the love of the devil deceive you. Nítorí pé bí àwọn ọmọ èṣù ṣe ń gbìyànjú láti fà ènìyàn sẹ́yìn. Because as the seed of the serpent is beginning to try to pull you back. Bẹ́ẹ̀ ni èṣù bàbá wọn tún fi oríṣiríṣi àwòrán sórí ayé. That's how the devil himself is causing all kinds of havoc on the earth. Láti jẹ́ that is máa fi and ọgbà òwú yẹn máa fa àwọn you So that all those pictures and and things can begin to. Gbogbo ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ lójú tó dára lójú tó wọ́n rò pé ó dára lójú wọn. All the things that you the vanity the beautiful things in this world. Like the love of the money. Ṣé mọ́tò tó tóbi ni o? Like the love of beautiful cars. Ṣé ilé tó tàbí Like the love of big houses. Àti ìfẹ́ or the love of the flesh, we will go in here. You know, these are things that the devil glorifies. Láti máa fẹ́ kó máa fa àwọn ẹni tó fẹ́ tẹ̀lé Ọlọ́run láti má lè tẹ̀lé of mọ́. So that they can begin to deceive those that want to follow God. When Jesus sọ fún Jesus stands us èrè tí ó wà nínú ènìyàn. Làwọn ṣàlùkò ọgbà lọ́wọ́ pàdánù ẹ̀mí rẹ̀. If you lose it is on so àtẹ̀jọ́ orúkọ ayé yìí. And yet it gains the whole world. Ó sì fẹ́ kó mọ pé òṣìṣẹ́. Jesus wants you to know what to do. Ìjọba Ọlọ́run di ìfagbára gbà. The kingdom of God has to be taken by force. Àwọn tí wọ́n sì ń fagbára gbà ló ń gbà wọn. Men of violence take it by force. Pé ìwọ láti mọ ohun tó ń ṣe. Àrí you have to know what you are doing. Ó sì dúró ṣinṣin and hold on steady. Ìjọba ìjàkadì ni sẹ́yìn náà whenever it's a battle láàrin ìwọ àti èṣù rẹ between you and the devil èṣù lè máa lo àwọn ọ̀rẹ́ rẹ kan devil may use some of your friends láti sọ ẹ padà to try to pull you away from ẹgbẹ́ ti Jésù to try to make you not listen to Jesus láti lè máa lo àwọn ará rẹ kan you might even use your relatives láti máa fà á kúrò ní èsì Kristi to pull you away from the way of Jesus tó àìsí ti bàbá wa ń kọ́ àwẹ̀ hábàlà ó fàdà sí ìjọ sí ìwé tó bá ti ṣe náà ó ti tẹ́ àrèjù follow father's way don't religion is tí náà. Mo fẹ́ kó I want to know that Jesus did not say kò sí ọ̀nà ní ọ̀nà tẹ́. There is no other way. Pé mi ní ọ̀nà. That I am the way. The truth. I am the life. Ṣé ẹnikẹ́ni? No no. Ó lè wá sí ọ̀dọ̀ bàbá. Comes unto the Father. Nípasẹ̀ mi. Help through me. Ṣùgbọ́n bẹ́ẹ̀. You can hear that, you? who will disjọba náà. There is no other way to the kingdom of God except through Jesus. Your religion cannot save you. Òun a ka iṣẹ́ ìwé rẹ̀. You may be trying with all your good works is not enough. You have láti ní ti To accept Jesus in your heart. Ọmọ Have to be a child of God by Jesus. Jésù ń sọ orí ilé ènìyàn padà ń sọ ní di Jesus can born you again. I want you to know one. Láti tún máa tẹ̀ Prophet Muslim let me go further in this picture. Àní sẹ́ irú méjì orílẹ̀ méjì ló wà lóyà. There are two seeds upon the face of this earth. Àwọn ọmọ sí ètè. There is the safe line and the pain line. Àwọn ọmọ ọlọ́run àtàwọn ọmọ èṣù. The children of God and the children of the devil. Àwọn ọmọ èṣù gan wọ́n lè gbé wọ́n lè gbé aṣọ rẹ̀gẹ̀dẹ̀ wò káwọn náà dàbí àlùfáà. The children of the devil can actually dress up as priests. Táwọn náà máa sọ pé bẹ́ẹ̀ kọ́. They might begin to make their own teachings and work. Wọ́n ti sọ mọ̀ pé. But I want you to know nowego. Cuba sòtítọ́ tó bá a ṣe sòtítọ́ bá rẹ̀. They will not tell the truth as we are telling you now. Kí ìmọ̀lẹ̀ nínú wọn. Because there is because there is no right truth in there. Ó sọ pé àwọn kò ṣe aláwọ̀ ẹ̀rọ ṣe é sá. Àbíkè èṣù we are not ignorant of the devil's devices. Èṣù lè bá aṣọ wọ̀ bí ìwà àlùfáà. The devil can come in the garment of a priest. Lọ́sọ̀ báyìí tún sọ fún ẹ pé ẹ̀sìn tiẹ̀ lè gbàdúrà pé Jésù nìkan kọ́. But if he is telling you that your religion can save you without Jesus, ọ̀pọ̀ ìtọ́jú ẹni ò mọ̀ you should know that he is deceiving you. Jésù Kristi sọ gbangba pé ó says clearly. Níbo ló ti sọ? Where in the Bible Jọ́nù in the book of John orí chapter fourteen. Ìlẹ́kọ̀ọ́ kàtìkà lára rẹ̀. Read it yourself. Jésù sọ pé Jesus says, Èmi ni ọ̀nà that I am the way, òtítọ́, the truth àti ìyè. And the light. Kò sí ẹnikẹ́ni. No man. Tí ó lè wá sí ọ̀dọ̀ bàbá. Comes unto the Father. Bí kò ṣe nípasẹ̀ èmi. Except through me. Ìwé Jòhánù orí kẹrìnlá. John chapter fourteen ọ̀pọ̀ ìkarùn-ún verse five. Láti ló wí fún pé. Thomas saith unto him. Olúwa. Lord. A kò mọ ibi tí o gbé lọ. We know not whither thou goest. Ṣé o mọ ọ̀nà náà? And how can we know the way? Fún pé. Jesus saith unto him. Èmi yọ̀. I am the way. Òtítọ́. The truth. Àti ìyè. And the life. Ṣé ẹnikẹ́ni? No man follow. Wọ́n sọ̀dọ̀ bàbá. Unto the Father. Ó pàṣẹ. But by me àní Jésù nìkan ṣoṣo ni ọ̀nà. Only Jesus is the way. Kò láti gbà owó ìgbọ́. You have to believe this. Àwọn tó ń gba owó ìgbọ́, those who believe this. Àwọn ni ọmọ ọlọ́run. They are the children of the God. They are of the self-line ìlà ìlà sẹ́ẹ̀tì. They are of the self-line. Ẹ mọ̀ pé. I want you to know this. Láti ìgbà ìgbèrè náà that from the beginning nígbà tí wọ́n ti wá dàpọ̀ náà even when they intermingle ọlọ́run mọ àwọn tí ó yàtọ̀. God knows those that are his own. láàjọ bàbá rẹ̀ bí ẹ méjèèjì. even if they are the same father àwọn tó jẹ́ ọmọ sẹ́ẹ̀tì ọ̀tọ̀ they that have the same àwọn tó jẹ́ ọmọ adáhùn they that are the line of àwọn tó jẹ́ ọmọ kéènì they that are the line of kéènì àpànìyàn ni wọ́n they are murderers àwọn ni wọ́n ń ṣe òkúrọ́ ni wọ́n. they are liars. àwọn ni wọ́n ò ní sin ọlọ́run. they are those that will not follow God. wọ́n lè máa sin ẹ̀sìn tí wọ́n ń. they might follow their own religion. èyí ìlànà tí ọlọ́run fi lé. they shall not follow the way that God has been there láti sìn. because God came tried his own religion. wọ́n kò sì ní ọ̀nà tó lọ́wọ́ fi lé. not in the way of God. gbogbo sọ pé the Bible says sí ìtàjẹ̀ sílẹ̀ tí Jésù the showing of love, there is no remission of sin. but Jésù Kristu ti tàjẹ̀ Jesus has shed his own blood. Kò ní ìwádìí tó my ẹran kan lọ́dún. don't need to sacrifice any animal anymore. Ẹ̀jẹ̀ Jesus ti wà ọ̀padà tó ti lọ. Jesus has saved us forever. forever. Jesus Christ is sọ fún pé. And Jesus said. Wọ́n wá jẹ inú ètùtù náà. Come and partake of the sacrifice. Èmi ẹni Anybody that eats of my blood. And drinks of my blood. Yóò ní yọ̀ Shall have eternal life. Mo ti fẹ́ fi I also want to tell you. that ni a I should mú more. How can we recognize the self line from the skin line? Bíbélì sọ pé the Bible says àwọn tí wọ́n bá jẹ́ ti Ọlọ́run that they that of God àwọn tí wọ́n bá ń ṣe òdodo they that are righteous wọ́n máa fẹ́ wá sínú ìmọ́lẹ̀ they seek the light. Ká lè fi hàn pé that we might be known ṣọ́ wọn òdodo ni that their works are right. Wọ́n lè rí kẹta in the book of John chapter three láti ẹsẹ̀ kejìdínlógún from verse eighteen ó ti tẹ̀ ka ẹsẹ̀ ogún nìkan I will read verse twenty. nítorí pé bíbélì sọ fún wa nínú Jòhánù orí kẹta náà John three ẹsẹ̀ ogún verse twenty it says àkọ́pẹ́ nítorí olúkúlùkù ẹni tí ó bá tó bá hùwà búburú. for everyone that does evil hated the light. ní kórìíra ìmọ́lẹ̀. neither cometh to the light. What wá sí ìmọ́lẹ̀. lest his deeds. kí o má bàa kí a má bàa kí a má ṣe should be reproved. What? that Ẹni tí ó bá ń ṣe òtítọ́. He that doeth truth. Ní wá sí ìmọ́lẹ̀. Cometh to the light. Kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé. That his deeds may be made manifest. Àwọn nípa ti Ọlọ́run. That they are wrought in God. Ọ̀pọ̀ lè sọ pé àwọn ní èsì. Many can may say they have a lot. Ọ̀pọ̀ lè sọ pé àwọn náà ń ṣe ìwà òdodo. Many may say they are, they are righteous. Ó bá ń ṣe ìwà òdodo sẹ́. But if you are righteous. Àti ìmọ́lẹ̀ Jésù bá wá sí ọ̀dọ̀. When the righteousness of Jesus comes to you. Ìbájú ìwé òṣèlú ló tọ́. You are truly righteous wàá wá sọ̀rọ̀ Jésù. You will come to Jesus Christ. Wàá fún ẹ ní òdodo tirẹ̀. And he was give you his righteousness. Kí òdodo kí òdodo tirẹ̀ gan lè wá So that your own righteousness can become acceptable to God. Wọ́n that ẹ̀tàn ẹ̀tàn jẹ́ ní èdè tó ìgbé ní. If you with the truth that you think you have is a deception. Tí ìmọ́lẹ̀ òtítọ́ bá dé, when the truth comes, Jésù máa tàpá You shall you shall disobey the lie. Bí àpẹẹrẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Just for example, kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní fìtílà tó fi ń tọ́nà. Let's say there are many people they have candles. Wọ́n fi ìfìtílà ń tọ́nà ní tó kù fòbí bí wà. In a dark place they have candles. you go Ṣùgbọ́n ẹnìkan wá of the nìkan tó wá gbé gas light wá and brought a gas lamp. Ṣé ẹ wá sí abẹ́ gas lamp mi yìí? Ṣé come under this my gas lamp? Ẹ nílò candle kékeré yẹn. I don't need any small candle anymore àwọn tí wọ́n jẹ́ pé wọ́n wá ìmọ́lẹ̀ lóòótọ́. those that truly seek light. wọ́n pé ìmọ́lẹ̀ ló lè ń wá. if truly you are looking for light. tó bá ti rí gas lamp yẹn. once you see the gas lamp. wà á tẹ̀lé. E. you will follow the e. light. you can do it today. and you forget your prayer. wà á pàdé wà á tẹ̀lé. your small hand dey you will you will forsake. ìmọ́lẹ̀ ńlá yẹn wà tẹ̀lé. and you will follow the true righteous. báwo ni wọ́n pé. that are àwọn ọlọ́gbọ́n máa sìn. those who are interested in worshiping themselves. wọn tó bá ti rí ìmọ̀lẹ̀ ńlá yẹn. when they see the true the real life. inú máa bí wọn. they will not be happy. wọ́n á sọ pé àwọn ò fẹ́. so they will not want to. wọ́n á ní ìfìdílà kékeré tí wọ́n lè kọ́. they want to hold on to their own. wọ́n náà wo sòfí àbí àpẹẹrẹ. that look at that example nínú yàrá rẹ. look at your own room. tí o bá sí iná rárá ní. there is no light in there. ó jẹ́ iná bí ìfìdílà kékeré kan ló wà níbẹ̀. but you have a small can. gbogbo eruku tó wà lórí tábìlì all of the heavy things on the table gbogbo pàǹtí tó ti eruku tó ti gbé sórí àwọn tábìlì wọn a ò rí rust on the table you cannot see them. wàá rò pé inú yàrá yẹn mú tó tó ni. you think that the room is very well. wọ́n wá fluorescent ìgbà yìí kú tán a big fluorescent light. gbogbo eruku yàrá fara hàn pé àwọn yìí wà ń bí o. the end of the darkness will all of the dark be sure. wàá rí pé kò mọ́ tó bó ṣe rò pé mọ́ o. then you will see that it's not as clean as you think. ó sì àwọn sọ this is what we are saying in the Bible àwọn tí wọ́n bá ń ṣe ìwà búburú that those who are doing wicked things tí wọ́n bá rí ìmọ́lẹ̀ wọn máa fara pamọ́ ni. when they see the light they shall hide them. àwọn tó ń tẹ̀lé pé àwọn ń ṣe eré kékeré kan even those that think they are doing something. tó bá ṣe ṣe kárí ni wọ́n ṣe if they are just doing it to please men. wọ́n bá rí ìmọ́lẹ̀ tó tẹ̀ gbòòrò. when they see a big light jẹ́ wọ́n máa fara pamọ́ jẹ́ máa tàpá sí ìmọ́lẹ̀ náà. they will persecute the light. wọ́n ti bẹ̀ sí bá ìmọ́lẹ̀ náà jà and they will fight the light. báwọn tó bá jẹ́ pé ìmọ́lẹ̀ gan-an wà. for those who are truly seeking the light òtítọ́ àwọn fẹ́ wọ ìjọba ọlọ́run ṣe truly seeking to enter the kingdom of God fẹ́ tèdè ya truly seeking to enter fẹ́lọ́pọ̀ báwọn ṣe máa dé ìjọba yìí truly seeking the way to enter the kingdom of God rí ìmọ́lẹ̀ ní ọlọ́run sí see this light and God shows it to them wọ́n sọ gbogbo pàǹtí tí wọ́n rí sure they will accept it wọ́n sì sẹ̀lẹ̀ Jésù yìí and follow Jesus Christ Jésù sọ pé èmi ni ìmọ́lẹ̀ yẹ I am the light of the world ẹgbẹ́ tó bá tẹ̀lé mi kì yóò wọ inú òkùnkùn whoever follows me shall not enter darkness ẹgbẹ́ tó bá tẹ̀lé those who Jésù kìí jẹ́ wọ́pẹ̀ Jésù kìí jẹ́ ìfọ̀dí rárá. Follows Jesus shall not shall not fail. Oh, ò ní your kọ́ rárá sẹ́yìn. You will not fail. Jésù Kristi ni ìmọ́lẹ̀ ayé yìí. Jesus is the light of the world. Ìmọ́lẹ̀ tí ẹnikẹ́ni tó bá fẹ́ wọ̀ ọ̀gbìn Ọlọ́run láti tẹ̀lé. That's the light that anybody wants to enter into the kingdom of God must travel. Ìmọ́lẹ̀ Jésù yìí nìkan ló lè sọ ìmọ́lẹ̀ ayé yìí. Only this life of Jesus can make your life to lie. Ló lè tọ̀ ló lè sunú ọkàn rẹ. Only him can make light into your life. Ìwọ yóò wá mọ ohun tí Ọlọ́run fẹ́ gbẹmú. Only then will you know what God wants. Ìwọ ni wàá lè ṣe ìfẹ́ Ọlọ́run. Only then will you be able to do the will of God. Òfin Jésù Kristi yóò tó jẹ́ ìmọ́lẹ̀ ayé Because Jesus, who is the light of the world, will be in your heart. Jesus Christ in your sẹ́. Jesus is the way. Arákùnrin àtàrábìnrin. Friends and brothers. Ọba jẹ́ irú ọmọ Ọlọ́run sẹ́. If you are looking for the if you are a child of God. Ó bá jẹ́ pé o jẹ́ ọmọ Ádámù. You are of the line of self ìwòrò ìgbà òtún náà sọ fún mi. we will accept the truth of the word. wọ́n ibẹ̀ sọ gba wọn fún ìlú. as the bible says fear the lord. jẹ́ ti ọlọ́run. and they that of God. máa tètè bọ̀ wá. they hear the word of God. àwọn tí wọn gbọ́ gbọ́ they that do not want to hear the word of God. àwọn ìgbà sọ. they won't listen to what God say. wọ́n they will be sound satisfied with their religion. ẹ̀ wọ́n aṣọ tèmi. and the reason I'm telling you this. ni láti fi wọn ìwọ tó ń fẹ́ sí bẹ́ẹ̀. show you that is listening. àwọn ará àdúgbò àwọn ará ilé rẹ. that people in your house. Jesus on your street. Wọ́n lè má jẹ́ ti ọmọ ọlọ́run. It might not be your car. Wọ́n lè máa tàpá sí ẹ. It might be persecuting you. Wọ́n lè máa tàpá sí ẹ̀sìn Jésù lè máa bí ẹ. Persecuting the way of Jesus. Wọ́n sọ àìsè ìrora. Don't let them pull you down. Mọ ohun tó ń ṣe. Know what you are doing bó ṣe le gbogbo tó papọ̀ Jésù sọ fún wa. as difficult as it is Jesus says. ọ̀sẹ̀ nǹkan tí ò bá lè kó ìra ẹ̀mí rẹ̀ papọ̀. he does not know who hate his life. nítorí ìjọba Ọlọ́run yìí sẹ́. the kingdom of God èmi lè sọ̀mọ́ lẹ́yìn mi. 'It's not worthy to be of my desire. ẹ̀sẹ̀ ìjọba ń jàdúrà rẹ̀. anybody that is trying to save his own life. yóò para pàdé àná àdúgbò Jesus said. ẹjọ́ bá sọra rẹ̀ nítorí ìjọba tó ń his life for the kingdom of God. ìyẹn ara wọn tó ṣe àfihàn. find it. because Jesus yóò dáàbò bò because Jesus yóò gbà ẹ́ Lord, Jesus will save you. And he say, I say, ní orílẹ̀ ayé yìí that upon the face of this earth there are two lines. there is the seed of righteousness. that are the seed of Adam. and there is the seed of the ọmọ kéènì. that are the line of kéènì. àwọn have the sap. má jẹ́ kó let them pull into hell. Deliver yourself from their hands. Deliver yourself from their hands. Jesus also says in the Bible káàbọ̀ nínú Kọ́ríntì ìwé Kọ́ríntì kìíní First Corinthians àbí Kọ́ríntì kejì Second Corinthians orí ìkẹfà chapter six. Nítorí eléyìí kúrò jáde kúrò wá láàrin wọn now it says come out from among them. Nítorí pé because ó ní I would like to read from the book of Second Corinthians in the Bible. chapter six nítorí ti kejì orí kẹfà chapter six second Corinthians ẹsẹ̀ kejìlá verse fourteen. ó ní ẹ má ṣe fi àìgbàgbọ́ papọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. èyí náà unequally yoked together with unbelievers. ẹ̀sùn kálẹ̀ kan sí. àwọn orí ti pé. ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. èyí náà unequally yoked together with unbelievers. lórí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo. what fellowship hath righteousness with unrighteousness. ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ ní pẹ̀lú òkùnkùn. And what communion has life with that? Ìrẹ́pọ̀ kí ni Kristi sì ní pẹ̀lú Bẹ́líárì? And what concord has Christ with Bẹ́líárì? Àbí ìpínwo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? And what part have he that Believers with an inferior? Ìrẹ́pọ̀ kí ni tẹ́bìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà? And what agreement has the temple of God with idol? Nítorí èyí ni tẹ́bìlì Ọlọ́run àlàyé. Yìí are the temple of the living God. Wípé as God has said, I will dwell in them òun yóò sì máa rìn nínú àwòwọ́ ìbẹ̀ yóò sì jọ ọlọ́run. I will be there for our ènìyàn. And they shall be my people. Nítorí náà ẹ jáde kúrò láwọn kan. Ẹ máa fọmọ mọ́ ǹjẹ́. Ẹ And be ye separate. Lòlù àwọn ìṣe the law. Kí o má sì ṣe fi ọwọ́ kó ohun ìmọ̀. And touch not the unclean thing. Yóò sì gbà yín. And I will receive you. Èmi yóò sì jẹ́ bàbá fún yín. Èmi yóò bí father unto you. Èmi yóò sì jẹ́ ọmọ. Èmi shall be my son. Àti ọmọbìnrin mi. And daughters. Olúwa olóbìnrin mi. The Lord Almighty. Kí là sọ yìí sẹ́? What are we saying? Sọ pé the Bible say oríṣiríṣi méjì wọ̀ yàrá. There are two kinds of men on earth. Àwọn Children of God according to the line of self. Àwọn ilé oṣù látọ̀ mọ Kéènì. Children of the devil according to the line of Kéènì. Ọmọ pa àwọn lè ní ṣe. Cain was the seed of the serpent. Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time. In Jesus' name.